الله محمد صلوات ربي وسلامه عليه حمدا لله كل سلام ثم الصلاة والسلام ما لاح من درس الحلال على رسول العربي وآله وصحبه ومن تلا من حفظه سبيله في حفظه على مدر الفطر عباد الله سلام الله عليكم ورحمته وبركاته أحمد الله سبحانه وتعالى على أن علينا أن نكون احياء بجمعه أخرى نسأل الله أن يتقبل منا سائر عباداتنا أحبتي بالله في خطبتنا اليوم تنقل وفي كتاب الله عز وجل ألا وهو القرآن الكريم الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد وفيه إن شاء الله سنقول في أول الآيات في تلك السورة التي تتنول من أول الآيات التي أنزلت على رسولنا محمد صلى الله عليه وسلم تلكم الآيات التي بعث الله بها محمدا صلوات ربي وسلامه عليه بشيرا ونذيرا ورسولا ونبيا ورحمة للعالمين ألا وهي الآيات الأوامر من سورة العلق يقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علقة اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بإذن الله تعالى وننقل وندقق ونعمق ونبقى ونعلم ما فيها من تنقض هذه الآلات من فوائد ولعلمكم هذه الفوائد لم يستمر اللفظ يذكر كلها وإنما سنذكر إن شاء الله نذكرها إن شاء الله باختصار فلا حول الا الله àdúgbàmọ́ ọlọ́wọ́wà àtọ̀rọ̀ àlékún iṣẹ́ àti ìgbẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa àlẹ́lẹ̀ Muhammad ọlọ́wọ́ alẹ́yọ̀lọ́lá ẹ̀kọ́já pé ọlọ́run ti fi òṣìṣẹ́ fún wa ọlọ́run ti máa fún gbogbo wa àlékún iṣẹ́ àti ìgbẹ̀ yìí kọ́ máa bá àwọn alẹ́ àjẹ́rì àwọn ẹ̀wọ́ àjẹ́rì àwọn sàmáàbí rẹ̀ àti gbogbo ọjọ́ máa tó sí ìlànà Muhammadu sallallahu alaihi wa sallam títí di ọjọ́ ẹ̀sán ìjọba mùsùlùmí àti pé fún ọlọ́run tó ń fi kí ní ìwòkó sọ́yọ̀ ọ̀pù lónìí lórí jímọ̀ míì nítorí wípé gbogbo aláàrùn ọmọ wípé ó dá ọ lábọ́sọ fún wa àjọ pé tó ojú náà tọ́lọ láti ṣe mọ́tọ́lá sí yé ni àtúndà pé tó ló lè jẹ̀mọ́ alhamdulillah àdúgbà ọlọ́wọ́ ọba jẹ̀mọ́ aláìsí wa ọlọ́run tó tó bá wa lórí lágbára ọlọ́run irú ọ̀rọ̀ ọlọ́run pánà ọ̀tà aláwọ̀ lọ níbo nínú ọ̀rọ̀ ọlọ́run ló sọ ọ́tún aláwọ̀ wọ́n jẹ́ pé òun bẹ̀rẹ̀ kí ni àwọn ááyà àkọ́kọ́ ọlọ́run fi kí ni ọlọ́run fi ránṣẹ́ sí àjẹ́bí Muhammad صلى الله عليه وسلم جبريل في يوم القبال يا سيد النبض الله سبحانه وتعالى وآية وإذ الظالمة من أبا آية فضاء من سورة العلق كما وضع منه يطلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم àwọn àyàwó ìlànà ọlọ́run a máa wò àwọn ẹ̀kọ́ àwọn àǹfààní sáàrí níbi mú nínú àwọn àyà yìí àwọn àǹfààní wọ̀nyí gbogbo àkókò ẹ̀kọ́ ọlọ́dọ́kọ̀ àmọ́ kí ni o á dẹ́kọ̀ díẹ̀ nínú báṣọ̀ wọn ti gbà wọn lágbára ọlọ́run ọlọ́wọ́ ọba olúwọ́ ọba àti sọ fún pé lọ́kọ́ bí bẹ̀rẹ̀ tó fi fẹ́ dá níbi dìde pé wọ́n máa gbé òṣìṣẹ́ ibi tí ó dé bá nẹ́bì ibi tó pàdé pàdé ibi tó tún bá nẹ́bì ìlú ìlú ilé ọlọ́wọ́ bá ẹgbẹ́ ìpọ́ra gbogbo ara ti mú dámọ́ túnmọ́ ìpọ́ra òun lè ló pè ní bí òní onílé tí wọ́n tọ́ ra pè ní kí ẹ̀ ń ká ìpọ́ra àti dájú mi lóhùn pé bá àdàbí pààrọ̀ kí mo fẹ́ kà ọ̀pọ̀ jẹ́ wá bá mi lóyè pọ̀ bá àdàbí pààrọ̀ kí mo fẹ́ kà fún ìmọ̀mọ̀ tí mo fẹ́ kà ìlúlù gbogbo ọ̀sẹ̀ ti pé é kọ́lá ẹni tí máa ń yára kọ́ rẹ̀ ìlúlù wa kọ̀ wíwà yìí pé é kọ́lá yìí ti wá sí ìkànnì lẹ́nu ìkọ́lá ìyá òun jẹ́ àbíjẹ́ ká lórúkọ ọlọ́wọ́ ọba rẹ̀ tó jẹ́ gbogbo tí ń jẹ́ ẹ̀dá lára àwọn àǹfààní láti di ìdìbò tí wọ́n àwọn ààrẹ yìí ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbé àlejò ìdíje lójú ìṣẹ́ sọ́kọ̀ lọ́wọ́ àlejò sọ́jà

ẹni tí bá nǹkan nǹkan títí tí tí máa ń débi òun ní máa ń mọ nǹkan ìjọba àbá ti sọ ní pé ké kọ́ra ìrẹ̀ mọ̀hánmà ké kọ́ra bí ti wọ́n fi kọ́ ìlú ẹ̀rí ìmọ̀lá fọ́ máa kà lórúkọ ọlọ́wọ́ ọba rẹ tó ti kí ni o tó ṣẹ̀dá gbogbo tí ń jẹ́ nǹkan nítorí náà ti bá àwọn òṣèlú ìmọ̀ wá mímọ̀ ìmọ̀ mímọ̀ ìmọ̀ tó ṣe pàtàkì nínú àti ìsìláàmù ìjẹ́ wípé àìmọye ẹni tó ń tẹ́ wípé lọ́wọ́ tó ń sin náà ni tó ti mọ̀ pé òun ti tẹ lọ́wọ́ ni. ọ̀nà tá a máa ti gbá àti lọ́wọ́ ìyẹn máa ń sọ ẹgbẹ́ kí ẹ̀ tó ti kéde kí ẹ̀ tó ti tẹ lọ́wọ́. nítorí náà láti ní àwọn àfáà ní ọtí àtọ̀rọ̀ sí ọmọ mi jẹ́ wà ló pé ara àwọn nǹkan tó ní àgbójọ ọmọ àgbẹ́jà bíi mùsùlùmí kí ni àlàáìmù ìmọ̀ ní mímọ̀ àlàáìmù ìmọ̀ ní mímọ̀ nígbà tí pé ẹni tó ọba mọ̀ nípa ọlọ́run ọba sùpáàdà àgbàlá tó o ló ti fẹ́ lọ pàtàkì rẹ̀ gbèsè bí wàá tó sì fún o lọ́nà tó tọ́ tó sì tó o. ìmọ̀ nígbà yìí ni tó ṣe pàtàkì ni torí àwọn àgbàtọ́lọ́ ọba ti gbé àdúgbò ìdè òṣèlú pé wàá dájú kí o sì mí gbáwẹ̀ tí ọlọ́wọ́ wá wí lọ́ba ọdún pé kí òun máa ń ní mímọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó ti fi fi ní ìyẹn tó ti nínú ohun tó tó lè dúpẹ́ ní tó bá fẹ́ fẹ́ yóò wá mà kò lè ní e òun tó bá wá mà lórí kí ni o kò lè ní e. lẹ́yìn ìgbà ọ̀pọ̀lọpọ̀ bàbá mi àṣẹ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́ fi máa nẹ́bí amọ̀ọ̀gbà àyílábẹ́rọ ọlọ́run lẹ́yìn ẹ̀kọ́ àti ìṣẹ́lá ti fẹ́ lẹ́yìn ìfọ́lọ̀ ọlọ́wọ́ bá rúbọ̀ mẹ́rin ló bí o àwọn ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ alákàlùkù dáadáa ní àyàfẹ́ àwọn ọlọ́wọ́ bá lọ́jà ìdíjẹ́ ènìyàn lára ìdáhùn pé èmi bí o ní alák fọlọ́kọ̀ ní ìdáná nínú alákọ̀ alákìlì ìtumọ̀ rẹ̀ ọlọ́wọ́ba nílé láti òfin hàn àwọn tó síwájú wa látàrí àdébí sí àwọn tó síwájú wa pé òun àpò ní ara àmọ́ ọlọ́wọ́ba ti hàn àwa lónìí látara ìgbà ìjìnlẹ̀ tọ́lọ́wọ́ba ní báwa ní lónìí alápèyí òun lè one of the stages tí èkó tí wọ́n ń sọ in the genesis of a man bí yẹn ti máa di èèyàn bá a ti di rẹ̀ lónìí láti ní ìrìn àwa ọ̀kan lára àwọn éèdì làǹpẹ̀ ní àlà òun ìbóra rẹ̀ nípa àti àtúnyì bíbọ̀ òun ní alápẹ̀ yìí. a bá ti wo òun náà bá a rí nínú òun ní orúkọ súra táǹkà yìí súra kùn àlà lórí ìjẹ́ká máa kàkà sí táǹkà ní àlà dídé tí ọlọ́wọ́ wa ti sọ pé alábẹ̀ ìmáàdà wọ́n láti ẹgbẹ́ ló fún àgbẹ̀bọ́ àgbà pé àtàtọ̀ nǹkan ti wá tí ó lọ́wọ́ wa sọ pé arab torí pé arab is one of the most important things ọ̀kan lára àwọn síbi tó ní pàtàkì jùlọ tó dé wípé ìgbà ní jíjẹ́ ìyẹn ó ti máa rà nínú ìgbàlódé ni olùgbẹ́ ní jíjẹ́ ìyẹn ó ti máa rà nínú bàbá wà nínú ìyá wa jíjẹ́ ìyẹn ní sábà lọ́sọ̀ ọlọ́wọ́ òfin hàn àwọn tó ṣíwájú wa àmọ́ lónìí bí màá ti di kiri o pẹ̀lú ìmọ̀ ìgbàlódé tó wá ní lónìí àwọn ẹgbẹ́ scope àwọn ẹgbẹ́ ọlọ́dún bàbá dé bá wọn pẹ̀lú rẹ̀ á lè fi rí nǹkan wà nínú jàmbá àjà gbọ́dọ̀ tóbi àwọn àbọ̀ àbọ̀ kò á lè sọ kíní láti ní lé ní one thousand four hundred years ago àmọ́ ọ̀pọ̀ fi hàn àwa lónìí àwọn àti àti ìmọ̀ ẹ̀kọ́ yà á ọ̀rọ̀ ọlọ́run ṣáàtàlú ọ̀tà ààrẹ wọ́n tó dákẹ́ pé ní o kò sí ní jẹ́ ìlú tó bẹ̀. wọ́n dábà lè sáré mi alẹ́ tó lọ́wọ́ wọn bá ní sọ́dún mọ́tò aláṣẹ yìí ọ̀kan lára àwọn tó ìdìbò tí ó fi yé wa dáadáa nínú ṣọ́ọ̀tù ìlú lọ́wọ́ bá mi sọ pé خلقنا الإنسان من نطفة في مهار مكين ثم جعلناه نطفة خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في مهار مكين ليه بنا ثم خلقنا النطفة علقة ìyẹ̀tọ́ ìhálà lọ́kùnrin alápá tàbí ọ̀rọ̀ àwọn tẹ́ẹ̀dì tẹ́ẹ̀dì méje wọn náà dáwọ́ kan ní síwájú ìgbìmọ̀ pé sáàdù tó wa sáàdù ó dù látó ti sáàdù yóò di láti jáde nínú èèyàn wa jàmbá mùsùlùmí aláwọ̀ ọba ayé òwúrọ̀tọ́ òwúrọ̀tọ́ káfíńkì ní kámẹ́rà sí lórí pé gbogbo gbogbo dáyé rẹ̀ kò sí ní jẹ́ ẹ̀dá tó lè dá irú gbọ́dọ̀ dá òfò kò sí èsì kò tẹ́lẹ̀ kò sí ìtẹ́lẹ̀ kò sí ìtẹ́lẹ̀ wọ́n ní pé ọlọ́run ọba láàárọ̀ àti kàtàlá rẹ̀ ọ̀gbẹ́ mi lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọba ló ní àkọ́kọ́ lọ́wọ́ ọba ti sọ fún Muhammad ìgbésí ni ìgbàgbọ́ tó wá jẹ lẹ́ẹ̀kejì náà tó lọ́wọ́ ní orí ọ́nlì tí fún gbàwẹ̀ ìmí ọ̀gbọ́dí tí lọ́wọ́ bá ní fún ìfọ́wá ọlọ́run ìfọ́wá wà ọ́gbọ́n kàlásìrà ní pàtàkì tó bá kà sí dáadáa ọ̀pọ̀ yóò hàn sí wa dáadáa ní ìlú pé àti láàrin ìlú ìsìlámì inú ẹ̀sìn ìmọ̀ yìí sì ní ṣe pé ìmọ̀ gbogbo ní jẹ́yìnbà tí ìyá ara rẹ̀ mọ̀lábí rẹ̀ gbogbo ní jẹ́yìn mo lè fi fọwọ́ sí. lọ́wọ́ bá a tó sọ pé é kọ́ra bàbá tó kàlá kan ní sẹ́ńkà torí pé olúwa ọba rẹ̀ yìí òun jù ìmọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ọ̀n nínú ẹ̀sìn Islam nínú àwọn àyà ìmẹ́tẹ̀ẹ̀ká yìí àǹfààní níta fi eré bẹ́ẹ̀ tá a bá wá àyà ìdílé tọ́lọ̀ ọba tó pé ẹ̀kọ́ bíṣẹ́ wọn ti gálẹ̀ ní kàlàfà àyè dáàbẹ̀ ọmọkẹ́yàká ọ̀fẹ́ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́wọ́ ọba. ilé yìí ó ti fi ṣẹ́wọ̀ wípé lẹ́mọ́ dà pẹ̀lú ìṣe ìlànà ìgbàgbọ́ ìgbàgbọ́. Gbogbo ẹ̀kọ́ ìlú ẹbí òkú ní Mọ́lájú. Yóò jẹ́ oyè yóò ní ìṣùgbà. Yóò omi ní ìṣùgbà. Yóò wà mọ́tò ìṣùgbà. Yóò bẹ̀rẹ̀ ilé rẹ̀ ìṣùgbà. Yóò dìbò ọ̀gá àwọn ẹ̀kọ́ yìí máa kọ́ ọlọ́pàá wa tí wọ́n ti nàárà àwọn ayé àkọ́kọ́ tó lọ sí wọ́n ti fi òṣìṣẹ́ ta Muhammad ọmọ wa wà ní ọ̀sán ibi kí ibi yẹn ti máa dáhùn pọ̀ náà lọ́sọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àyàfi àwọn àyè kọ̀ọ̀kan táà ti lọ́ máa dáhùn pọ̀ náà nínú ọ̀sẹ̀ àwọn àyè wọ̀nyí gbọ́dọ̀ wà yìí tá gbogbo wa ti sọ àwọn àyè wọ̀nyí gbogbo wa ti mọ̀ èyí ni ó ti fi máa ní bókí ni mo ní àmọ́ wáyé mọ̀ ẹni tó bá jáde lọ sí ọmọ wáyé pẹ̀lú nípa wípé ibi kan wà tí ilẹ̀ ti dárúkọ ọlọ́wọ́ ọba wọn sùpánà ọ̀dà ààlà jàmá mùsùlùmí ẹja máa pọ̀ ẹja máa dé nínú àwọn tí ó máa wá tí ó máa wá ìmọ̀ tí ó fi wúlò fún ààrẹ tí ó fi wúlò fún mọ̀lẹ́bí rẹ̀ tí ó sì fi wúlò fún قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين daga cikin babatin bayanin mutubawa na ƙasar islam al'ala a cikin da ya kawo rafukan akram wọ́n bá fi kọ́ sọ wípé alẹ́dì alẹ́mà bí kọlọm alẹ́mà bí sára sára bí àrùn alẹ́dì alẹ́mà bí kọlọm lẹ́yìn ìgbàgbọ́lọ́ ọba ìsọ wípé kámáàkà ọlọ́ọ̀bá rẹ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ọlọ́ọ̀bá wà yìí olóṣèkéde ọlọ́ọ̀bí wá mà lórí sí jẹ́kálà gbogbo ara máa ti jẹ́kálà gbogbo ara máa ti jẹ́kálà sọ ìta àti kọ̀ọ̀kan ìta àti ìdè nǹkan mẹ́lẹ̀ lọ lórí ìta bá kọ àdè mẹ́lẹ̀ lọ. ọlọ́wọ́ ọba bí ní ọyọ́ pé ẹtí bá wáyé mọ̀ ẹtí máa ẹtí máa wáyé mọ̀ ní màá dè nǹkan mẹ́lẹ̀ ni. ìyọ̀wò lè máa wáyé mọ̀ pápá máa wá lọ wíì láì fi kí ni ìfẹ́sẹ̀ sí kí ẹ máa kọ́ kí ẹ bá ti kọ́ kí ẹ máa ń kà kí ẹ máa fi mú o lọ́wọ́ fi ń lọ ìwé alẹ́dẹ alaba bí kọ́lámù kọ́lámù yìí kọ́lámù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáwàtò àwọn ìjà tí bí máa ń wúlò wọn ti máa wá ìmọ̀ ni lọ́wọ́ bá mi wọ́n sọ wípé kọ́lámù yìí wọ́n wà lára ẹni tó lọ́wọ́ bá mi wọ́n sọ fún wa nínú àgbo arábùn kẹrin nínú sọ́ọ́tò kọ́lámù lọ́wọ́ bá mi sọ wípé lóòrùn wọ́n kọ́lámù yìí wọ́n máa yọ̀ sí owó ọjọ́ bá mọ ẹ̀pà tàbí ẹ̀ṣẹ́ fọ́lọ́mù ilé gbogbo tí láta bá ti lè ta fún ìfọ̀ nǹkan tá a fi máa di ìmọ̀lẹ́lẹ̀ lẹ́yìn náà ló wá bá tó wọ́n pé alẹ́lẹ́bẹ̀ ìsára máa rẹ̀ ní àlà olófin máa ń fi lẹ́yìn ní sí ẹ̀wọ̀n jẹ́mọ́ tí ìbá superior sí àwọn yòókù wọ́n dá wọn lọ́wọ́ fi jẹ́ kó yá àwọn màláìkà tó bá ń mọ̀ yẹ́pẹ́ ibi bí dáadọ́ ibi bí àwọn ẹ̀dá àwọn màláìkà wà àwọn náà kì í sọ̀rọ̀ àbí àmì àwọn èyí sọ náà مما غضبهم على الملائكة فقال عبد قومي لأسمى لهؤلاء إن كنتم صادقين الله صار ملائكة ويبيد فقضى الصورة عن الله وقف وقف آدم ووضع الله الملائكة في البيت في الله على آدم نو ولا ملائكة في البيت آه إنتي الله من سبيله إلا الله "إن ولا تجيب من "إن كما يبين من ọ̀yẹ́ ká máa lẹ ní ẹni tí ń wá ìmọ̀ ìmọ̀ kéwù ni ìmọ̀ ìgbàlódé ni ó bẹ́ẹ̀ nínú àwọn ààrẹ sábàkò dáadáa àwọn onímọ̀ àwọn ààrẹ sọ wípé àwọn ààyà tọ́lọ̀ wa láti sọ nípa oríṣiríṣi ìgbàlódé ọkọ̀ one thousand three hundred ààyà lọ ó one thousand three hundred báàgì lọ tọ́lọ̀ wa ti sọ nípa gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ yàrá ìmọ̀ ìṣègùn ni yàrá máa yálà lójú kéde àńdẹ́sà yẹn ti yára èso pípò náà dáhùn fúláṣí lójú kéde yàrá ẹ̀wọ̀n fúláṣí ìgbà ti àwọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn máa sọ nípa buhari nínú àwọn ìgbàlú ni wọ́n sọ nípa buhari ó sì jẹ ká máa fún wa bọ́ọ̀lọ́ wa ti fún wa lágbára náà jama bàbá ti sọ níwájú wípé gbogbo tí jẹ́ ìmọ̀ tí ó bá ti kúrò fún yàn tí ó mú náà fún yàn lọ́nà tí yóò sì gbà ló sì wúlò fún mọ̀lẹ́bí àti oṣù èèyàn òun ní kí ni ọ̀làdé jẹ́ kí ní wíwá nínú ẹ̀sìn jọba mùsùlùmí abọ́lọ́ pátàwọ̀ káàlà tó máa ń kọ́lọ́ ṣe ní ìpẹ̀lú ní ọ̀rùn gbogbo wa èyí tá a fi ní tẹ́lẹ̀ kọ́lọ́ máa ń ṣe kú lọ́gbọ̀n القرآن هو جماعة السجود يقصد القرآن وجاء موجود القرآن الكريم وإذا فرض بعضه القرآن كان آخر وجاء موجود جاء موجود نهاية وجاء موجود أقوى lẹ́yìn náà lágbóríkó nílò tó wà nínú rẹ̀ àgbàlagbà ní ọmọdé ní gbogbo aláìka gbogbo aláìka àbọ̀lọ́ ọlọ́ọ̀ta aláàbóṣe ní ọ̀rùn fún wa láti jẹ́ bí ní ha alùpùpù báàbì ha báàbì jẹ́ báàbì náà gbọ́yé rẹ̀ àbọ̀lọ́ ọlọ́ọ̀ta aláàbóṣe ní ọ̀rùn fún ojú wa orí ti ti bí lọ́lájú nínú gbogbo ìmọ̀ òun yàtọ̀ àánúwá ọlọ́wọ́ ọba pé ọlọ́wọ́ ọba ìyẹ̀rí ìyẹ̀rí lè wọ́n ha ní ìlú wà láyé ìtẹ̀lé tó wà nínú kòmárì títí ń ká títí ń mú ìlú ọlọ́wọ́ ọba ìdáhùn títí àánú rẹ̀ wò ó díẹ̀ nínú àpèjúwe ọlá tó wà nínú tí ó sì máa kó ohun tó bá jẹ́ ẹni kòmárì àbọ̀lọ́wọ́ sáré wọ̀tá ara tó ṣe ògbọ́n ní níparí ara wa lè ní gbogbo òní fáìdé ní yóò mú ìṣúná àtàkì ìrọ́jẹ́ ọjọ́ ìdílé nínú ìdílé lọ́dún gbogbo ìdílé ní kàlẹ́ndà gẹ́gẹ́ bí àwọn olórí mùsùlùmí nàìjíríà ní wọ́n ti gbéde mo kí mo fi kí éèrè ìjàmbá ọdún kan ti kó sí ayé wa lọ ọ̀rọ̀ mùsùlùmí ọdún kan ti fi kó nínú sáré lóṣù ìlọ ìtọ́kù yìí tó láti fẹ́ lò ó àti ní àtàwá ìṣẹ́ àmójútó wà ní káwọ́ ìṣẹ́ tó bí ẹwà káàkiri sí àpọ̀lọ́wọ́ ọba kọ́lọ́hún ṣe ọdún yìí àti tó kù sáré lóṣù ìlọ kọ́lọ́hún ṣe ní èyí sáré ìṣọ́ṣe fún هو الله سبحانه وتعالى اللهم ارحمنا اللهم اغفر لجميع موتى الذين يسلم لك بالوحدانيه ولنبيك بالرساله فهاتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم اجر منزلهم وسع ادخالهم لهم بما تؤمنون بما خطايا وارزق خير اجر من اللهم lójúlójú òkú wa òkú òkú mùsùlùmí lójúlójú ẹ̀dá wa ọlọ́run sábà wà tààlà wọn sàkóso wọn tàbí fún ìkẹ́ àti ìkẹ́ wọn àti wájú wa ọ̀gá wa lẹ́yìn mọ̀sánmọ́t ìjọba àti ìwọ̀sánmọ́ wọn á rí rẹ̀ gbogbo tó bá tẹ̀lé lára rẹ̀ títí di ọjọ́ ìka lọ́wọ́n mùsùlùmí ẹgbẹ́ wọn á yà kọ̀ọ̀dọ̀ àwọn ìwà yàtà ọ̀yìnká ìlú kọ́ọ̀bà وينهى عن الفحشاء والجوع والبغي ذلكم لعلكم تتقون قدروا الله العظيم يزيده واشكروا على واشكروه على آلائه ونعمه يزيده وليعود السبب وذكر الله أكبر والله يعلم ما تصنعون وقوموا بصلاة الله